sì yọnu sí rárá bí tí wọ̀mọ̀ ọmọ sì sọ pé à òun ò lò náà ni síbẹ̀ yìí lọ ẹran àwọn lọ sílé kí ó ní tó sì da òun náà ni àwọn ń kì í ṣe pé ní tí ò da ẹni oníbẹ̀rẹ̀ wá pé tọ̀ báwo ni irúfẹ́ ọmọ bí o ti ṣe ṣe nígbà tí bàbá rẹ̀ sì sọ pé òun bínú sí náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn ọ̀dà lórí pé àwọn obìnrin tí wọ́n bá jáde kúrò nílé wọn wọ́n jẹ́ ní tó ṣe pé wọ́n wọ jilbab jilbab wọn náà lásán gbàgẹrẹ eléyìí tó bìnrin wọ eléyìí tó bò láti orí wá sí ìsàlẹ̀ eléyìí ni òfin ọlọ́run bóyá obìnrin yẹn lọ́kọ tàbí ọlọ́kọ ó ní bàbá. tàbí ọ̀ní bàbá ó oníyà tàbí yà òfin ọlọ́run ọba lélẹ́yìí eléyìí tó ṣe pé kò ṣe é má tẹ̀lé ọlọ́run ilẹ̀ dáhùn sọ fún anabi muhammad sọlọ́láhu alayhi wa sallam nínú suratul ahzab oníyà ayyuhan nabiy qul li azwajika wa banatika wa nisa'il mu'minin يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ìyá anábì sallallahu alaihi wasallam sọ fáwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn ọmọbìnrin mùsùlùmí pé kí wọ́n gbé aṣọ gbàgbẹ̀rẹ̀ wọn wọ̀ eléyìí tí wọ́n máa wá látòrí lọ sí ìsàlẹ̀ gbogbo ìgbà tóbìnrin ọba ti jáde nílé rẹ̀ ọlọ́run lélẹ̀ yìí ló kéré jù nínú àmì tí wọ́n fi dá wọn náà pé mùsùlùmí làwọn eléyìí wọn èsì ẹlòmíì yàtọ̀ sáwọn mùsùlùmí torí délé yìí òfin ọlọ́run kọjá bàbá mi fẹ́ bàbá mi ọ̀fẹ́ òfin ọlọ́run tayọ ọkọ mi fọwọ́ sí àbọ̀kọ mi ò fọwọ́ sí òfin ọlọ́run ò ṣe é má tẹ̀lé ẹ̀yà àfi tíyẹn bá ń wá wàhálà láyé ní sì ń wọ́ ọ̀ràn lọ́la gbẹ̀ndà òkèèyàmù ní ìgbà tí ọmọ wa tọ́ba wa múra bọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ níṣẹ́lẹ̀ ká máa dunnú ká máa dúpẹ́ fọlọ́ káwọn náà tún lékún ní títẹ̀lé tọ́lọ́n àti títẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam mélòó mélòó lẹni tí ń fẹ́ kọ́ máa ṣe bẹ́ẹ̀ tọ́nà ọba tí ò fi ta lọ rẹ̀ hmm. ọmọ tiẹ̀ wá ń ṣe dáadáa ń tẹ̀lé tọ́lá ń tẹ̀lé tànàbí iná wa ń bí ọ wá fà kíkọ́rí àwọn sọ pé lálá gbọ̀ngànà àfikọ́ ọmọ rẹ̀ ọbọ̀ òhò iyì wọn ní bẹ nínú kátó rẹ̀ ní sí òhò kò sí ìgbà kan bẹ̀ nítorí pé tí ò bá jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa bá pọ́n wa lé pẹ̀lú pé ká máa wọ sọ̀sọ́rùn bí ọ̀gbọ́ lọ́mọ èèyàn bá jọ hmm. ọlọ́run ẹlẹ́dàá wa tó wàá faṣọ sí wa lọ́rùn tó wá ṣe lófin pé wàá sọ báyìí kẹ́ ẹ máa wọ̀ pàtó tẹ́yìn bá jólùgbàgbọ́ òdodo bàbá wa ní òun tó ń sàlẹ́sà ni kó mọ wọn máa múra bíi mùsùlùmí a'udhu billahi minash shaitanir rajim kí lè rò kọjá dùn lé ayé gan tẹ́ bá ti tẹ̀lé tọ́lọ́ kí lè dùn lé ayé tẹ́ bá tàpá síta nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọn ní kí ni kọ́ mọ́ ṣe bàbá ń bínú bàbá ń ṣépè kó múra ṣépè rẹ̀ èpè tí ń àdúrà rẹ̀ ọ̀ máa já sí àdúrà ní ìpè rẹ̀ ọ̀ máa já sí torí pé ọmọ yẹn ọ̀lẹ́tọ̀ sí pé àdúrà ló máa lẹ́tọ̀ sí. Hmm. ọmọ òsì gbọ́dọ̀ ti torí bàbá bínú ìyáfà kíkọ́lé kọ́pa òfin ọlọ́run ọba ti torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ta'atu bil ma'ruf. Hmm. ìṣe ni ọjọ́ ọ̀ràn yẹn pé ká gbọ́rọ̀ sí yẹn lẹ́nu lópin ìgbà tó bá ṣe pé tó fi pani láti ọ̀takùtà ọlọ́run kòtàkùtà ànábì sallallahu alayhi wọn ni la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kò sí àyè fún mi láti gbọ́rọ̀ sẹ́ni kalẹ́nu nínú ẹ̀dọ́ lọ ní ìgbọ́rọ̀ sinmi lẹ́nu tí ó mú ni takotọ́ lọ. Hmm. Jazakumullahu khairan. zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí ẹ lè fi pè ní fáwọn tó ń bẹ lọ́nà tó jì rere plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulah. Akọ Alájímọ̀. Ẹ ṣe òun náà. Mo kí bàbá wa kó àkóso ọdún. Ẹ ṣe òun. Wọ́n jẹ́ mi yóò gùn fún wa. Àmín. Orúkọ mi Sẹ̀rífàtò Abdulsalam Látọ́kéwédé Ìgbòmọ̀tò. Kí ni ìbéèrè yín? Ẹ dákun bẹ́ẹ̀ ni mo fẹ́ béèrè ni pé mò ń ṣe dábà. Dídábà hmm. kan wá ń tẹ̀lé àwọn tèmi wálé. Hmm. Tí mo lé lé lé sí ọ̀lọ́. Tí mo gbóúnjẹ fún wọn tí wọ́n jọ ń jẹ. Hmm. Títí títí tó fi bímọ. Tí mo sì sí ìmú olóró rẹ̀ dábàá àwọn tí mò ń kó lóúnjẹ ṣé ìjẹ ràràmù pẹ̀lú rẹ̀ àti pé tọmọ rẹ bá dàgbà ní òrò lówó rẹ̀ kí ni fèrí àmì lórí rẹ̀. alhamdulilayi èèyàn máa ń sin ara tọrọ mí tẹlẹ rìn yàn wálé hmm. èèyàn máa tọ́jú wọn papọ̀ èèyàn sì máa fi wẹlọ lásìkò kan náà bọ́lá náà lè ṣe olówó rẹ̀ lè yọjú ní ìgbàkigbà gbogbo ìgbà tó lówó rẹ̀ bá ti yọjú tó sì ṣẹlẹ̀ pé ó lè fi ń ra ìrí fún wa kì í ṣe pé ẹ̀dá wọn sílẹ̀ máa ń jẹ nínú koríko ọlọ́run ẹ̀tọ́ yín lábẹ́ òfin ṣẹ̀ríà ó béèrè fún iye tẹ́ ẹ bá ná lé lórí hmm. ní ìgbà tí olówó rẹ̀ bá yọjú ẹ máa ń sin lọ bẹ́ẹ̀ tó olówó rẹ̀ kí ọ̀ yọjú tí ẹran yìí wá bímọ sọ́dọ̀ yín tẹ́ ń tún tọ́jú rẹ̀ tọmọtọmọ ẹ̀tọ́ yín ó béèrè fẹ́tọ́ yín ní gbogbo ìgbà tí olówó rẹ̀ bá yọjú tí ọ̀ bá yọjú ó tọ́ lábẹ́ òfin ọlọ́run wípé tẹ́ ẹ bá rí pé àyò ní gba ẹran yẹn má nínú ilé tiyín pẹ̀lú tiyín ẹ lè ta ṣùgbọ́n yẹkíyẹ tẹ́ bá ta ẹ̀kọ́ rẹ̀ pamọ́ títí tẹ́ni tó ní tí ó fi yọjú òfin ọlọ́run bá nìyà o tẹ́ni tó ní tí ó fi yọjú nígbà tẹ́ni tó bá wá yọjú ẹ wàá béèrè fún iye tẹ́yìn náà ná lé lórí kó tó di títà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n ẹni tó níyà ẹran òun náà lọ lọ́mọ rẹ̀. Hmm. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n kọ́ ìwé tí ń pè. Jẹ̀mọ̀lúdé nǹkan gbèmí lọ́kì ìlú Ìbàdàn. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi rẹ̀ ò kàn ní pé ṣé gbogbo ìyapa àṣẹ ànámísọ́nìlábọ̀ àlúwà sẹ́lẹ̀mà ní ìdájọ́ rẹ̀ jẹ́ kúfù àlùyà. Àti wípé sọ̀hábà kí ànámísọ́nìlábọ̀ àlúwà sẹ́lẹ̀mà sọ fún wípé kí ó jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ kí ènìyàn ṣàkóso ìrìn jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀. Ṣé ó túmọ̀ pé orí ìṣe títẹ̀ yà ń ṣe ẹgbàá kan wà tó fi hàn pé ẹnu rẹ̀ gan ó ti kó sí kófò ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun hmm. ni kí ni ìdájọ́ ìwọ̀n pa àwọn àṣàrà láti ju bí kí a máa fún ìwọ̀n á ní àti àwọn ìwà àti ká máa pa àwọn òkúté báwo ni ìwé ìdájọ́ ìlera fún irú àwọn ìṣèkú bẹ́ẹ̀. ẹ ṣeun alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ kì í ṣe gbogbo ẹni tó bá ti tẹ̀lé tọ́ba ti takuta nabi muhammed sallallahu alaihi wasallam ní gbogbo àtakò náà ní ọdí kèfèrí hmm. nítorí pé ń bẹ nínú àwọn àtakò eléyìí tó ṣe pé téèyàn bá ṣe sànàbí sallallahu alaihi wasallam èèyàn lè dẹni tó ti ṣẹbọ sọlọ ó ń bẹ nínú àwọn àtakò eléyìí tó ṣe pé kò sọni dẹni tó ṣẹbọ sọlọ ṣùgbọ́n sọni di kèfèrí ó ń bẹ nínú àwọn àtakò eléyìí tó ṣe pọ sọni dẹni tó dẹ́ṣẹ̀ ńlá ó ń bẹ nínú eléyìí tó sọni di ẹni tó dẹ́ṣẹ̀ kékeré ṣùgbọ́n gbogbo ẹ̀ àti ìṣẹ́bọsọ́nà àti ìṣekèfèrí àti ìdẹ́ṣẹ̀ ńlá àti ìdẹ́ṣẹ̀ kékeré ìwọ lọ dáa tá a lè fi ṣẹ̀wù tá a lè fi bora hmm. kò sí ìtọ́ dáa ń bẹ́ hmm. torí ẹ̀ فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ọlọ́run ní kí wọ́n lọ sọ́ra o gbogbo àwọn ẹni tí ń yapa sí àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí fìtínà má lọ sí wọn kí ìyá ẹlẹ́ta ẹlẹ́rú sì má lọ jẹ wọn tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn fìtínà wo ló lè ṣe wọn àwọn olùmọ̀ wọn ní bíi kí wọ́n di ọ̀sẹ̀ bọ̀ hmm. bíi kí wọ́n di kèfèrí àbí kí wọ́n di aládàdalẹ̀ hmm. àbí kí wọ́n di pòkè èwo ló wá dá nínú gbogbo àwọn orúkọ wọn yẹn láyé ń bínú. àdàbùn hmm. tẹ̀lé tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn ìyá ẹlẹ́ta ẹlẹ́rú yóò jẹ gbogbo ẹni tó bá yapa síta nàbì Muhammad sallallahu alayhi wa sallam ayi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àfi ká mánà ọlọ́run ni wa e in tuti'uhu tahtadu tẹ̀ bá tẹ̀lé tẹ ẹ̀ mánà ọlọ́run ni ma nyọ man yuti' ar-rasula faqad ata'a ẹni kẹni tó bá ti tẹ̀lé tí ránṣẹ́ wa ó tẹ ọrọ ẹsẹ wa tọ́lọ́ ọlọ́run lè dàá tún sọ pé fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́run lẹ́yìn tẹ̀lé gbàgbọ́ rárá rárá ó dìgbà tẹ́ ń bá ń tẹ̀lé tàn nàbì sallallahu alaihi wa sallam tẹ́ǹsì ń wá ìdájọ́ lọ sọ́dọ̀ rẹ̀ nípa àtìyànjú aáwọ̀ kọnu kọ́họ́ àìgbọ́ra ẹni yìí tó bá ṣẹlẹ̀ láàrin lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbí bá wá sí ìdájọ́ láàrin kọjá pé ìdájọ́ rẹ̀ tẹ́yìn lọ́rùn kò sì sí ìkùnsínú kan lọ́kàn ẹnìkan nínú yín lórí ìdájọ́ tánàbí sallallahu alaihi wasallam bá dá tẹ̀sí gbàfà ní ìgbàfà tó péye ìgbà náà lèyìn ó tó jẹ́ mùsùlùmí. àkàmùkùnmùlá kò sí ètò sí ìfojúdi nínú títakò lànà nàbì sallallahu alayhi wa sallam nítorí nǹkan tó ṣe pé yóò mú kí fìtínà ṣèyàn láyé ń bì yóò sì mú kí ìyà ẹlẹ́tẹ̀ ìlérò kọ́ jẹ̀yàn lọ́la gbẹ̀ndà kìyàmù yóò wá lágbára wa ká nínú fìtínà àti ìyà ẹlẹ́tẹ̀ ìlérò kò sí. wọ́n ní sàhábà tó ṣe pé ń fọwọ́ sí jẹun wọ́n gba nàbì sallallahu alayhi wa sallam tànàbí ni kò lọ́wọ́ tún ṣé kò mọ̀ yìí pé eléyìí ó lè sọ ọ́ di kèfèrí ni kò sọ́ di kèfèrí Hmm. kò sọ di kèfèrí bíkọ́sì àgbọ̀dọ̀ mọ́ gbẹ́sìn yẹn ní kọrínkọ̀dì àṣìgbọ́dọ̀ hmm. jẹ́ni tó jẹ́ alárekunda hmm. aláṣejù aláhọkàgùn nítorí pé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣàṣìṣe yapa sí àṣẹ rẹ̀ níwájú ẹ̀ kò pẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ ń kèfèrí jẹ́jọ́ ajẹ́ tó fi fẹ́ máa ẹ̀sọ́ ju yẹ ẹ̀sọ́ lọ ànábì tọ́lọ́ ń fẹ́sìn ran ọlọ́ni wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ̀ má là ó túmọ̀ sí pé ìyẹn á máa ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá yẹn kò sì ní yọyàn kúrò nínú ẹ̀sìn Islam hmm. lópin ìgbà tó ṣe pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lam yastahilla hmm. ọsọpọlọ ń ṣe lẹtọfọ nítorí ṣẹlẹ̀ ní pé arákùnrin yẹn ń fọwọ́ sí jẹun níbi tí anabi sallallahu alaihi wasallam gbé wa anabi sallallahu alaihi wasallam ní kó fọwọ́ ọ̀tún jẹun ó lóun ò lè pè é hmm. òun gbìyànjú rẹ̀ kò ṣeé ṣe anabi wa ṣépè fún pé ó sì ní rí ṣe ó ní rí ṣe ẹni tó gbẹgbà ọ̀rọ̀ wa ó ní kò rí ọwọ́ ọ̀tún rẹ̀ lò láéláé kò rí ọwọ́ ọ̀tún rẹ̀ lò láéláé eléyìí túmọ̀ sí pé kabiratun minal kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá mm. wípé ká fọwọ́ sí ká máa fi jẹun. Mm. ahlus sunnati wal jama'a eléyìí gangan ní sàlàyé ìgbàgbọ́ wọn wípé èèyàn bá ṣe kabiratun minal kaba'ir mm. ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá kò yọ kúrò nínú ẹ̀sìn Islam kò yọ kúrò nínú ẹ̀sìn Islam ma lam sí ìgbàgbọ́ àwọn khawarij hmm. àti àwọn màtẹ́zìlà àti àwọn takfiriyun hmm. nítorí pé àwọn khawarij lọ́dọ̀ tiwọn wọ́n ní gbogbo ẹni tó bá ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ti di kèfèrí o hmm. wọ́n á ti tó bá tọrọ àforíjì nǹkan sọ́lọ́run foríjì wọ́n náà lọ́run ní foríjì tó bá dúró lọ́la gbẹ̀ndà òkèèyàn nǹkan wọn ni yóò máa jẹ khalidun mukhalladun fin nar yóò máa jẹ ni tí yóò máa bẹ́ẹ̀ nùnà gbére kése hmm. eléyìí gbàgbọ́ àwọn alárèkún dànù àwọn aláṣejù àwọn aláhọ̀kàgùn hmm. àwọn màtẹ́sílẹ̀ àwọn sọ pé kò ní di kèfèrí kò sì ní sẹ́kù mùsùlùmí ah. kìí ṣe mùsùlùmí kìí ṣe kèfèrí táwáànù hmm. wọn ni fi manzilatin bainal manzilatayn yóò máa bẹ́ẹ̀ lágbèdè méjì ìmánì àti àgbàgbọ́ wọn á ní wọ́n ní fọwọ́ khalidun mukhalladun fi hmm. náà òun náà tún máa bẹ́ẹ̀ nù lágbèrè pèsè lọ́dọ̀ àwọn eléyìí náà nù àwọn náà aláhọ̀kàngun ni wọn hmm. àwọn eléyìí à ń pè wọn nínú òfin ṣẹ̀ríà ní alwaidiyya hmm. àwọn jẹ́ pé wọn àrí nǹkan kan nínú alukur'ani àfàwọn àyà tó lọ́n ti ṣèlérí yà ìlérí yà ìlérí àgbákò fáwọn kan nítawọn àrí ni ojú wọn fọ́ sáwọn àyà tó lọ́n ti sọ̀rọ̀ kẹ́ tọ́lọ̀ ti sọ̀rọ̀ àánú tó ti sọ̀rọ̀ àmójúkúrò àforíjì àwọn òríran rẹ lẹ́yìn. Hmm. torí ahlu sunna àwọn ìsàlá rẹ pin dá àwọn ìsàlá sì jù hmm. ọkùnrin yẹn fọwọ́ òsì jẹun àsọpọ̀ fẹsẹ̀ ńlá hmm. fífọwọ́ òsì jẹun kọ̀sọ́ di kèfèrí torí tó bá jẹ́ pé kèfèrí ni èmi kọ́ ní kọ̀kọ́ dá mà ànábì gan tán ṣe wájú ẹ̀ ló ti fi yé wa pé kèfèrí ni ọ̀dọ̀ ìjọba wọn ní sáré àbí àwọn àwọn èèrà àwọn kan tó bá lára àtàwọn èkúté àwọn òkété àwọn asínrìn kankan bẹ́ẹ̀ ni òfin ṣẹ̀rí àgbà wípé gbogbo nǹkan tí máa ń ti níyàn lára kéèyàn pa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe wá lọ́dọ̀ nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àbọ̀rọ̀rọ̀ wala dirara so gbogbo nǹkan tí ó bá ti mú ìnira wá ṣẹ̀rí ò fara mọ́ torí ẹ̀ láti wá yọ òfin kan nù ṣẹ̀rí ẹ̀sìn Islam àwọn olùmọ̀ yọ òfin kan lára àdéhìí òun náà ni pé àbọ̀rọ̀rọ̀ yóò zàlẹ̀ gbogbo ìnira yòówù tó bá wà sẹ̀rí àgbà pẹ̀kẹ́ mú kó sẹ̀rí hmm. àgbà pẹ̀kẹ́ mú kó àmọ́ tẹ́ bá wa pa nǹkan ẹ̀fẹ́ pa ẹ̀ pa gbọ́nà tó da hmm. tẹ́ bá pa nǹkan ẹ̀fẹ́ pa ẹ̀ pa gbọ́nà tó da hmm. ẹ̀ má fi iná pa nǹkan kan nítorí pé kò tọ́ sẹ́nìkan láti finá fi pa nǹkan kan láti finá fi bẹ́ẹ̀ nìkan jà láti finá fi fìyà jẹyàn àpòbátọ́ da iná tó lè jẹ́ bó ṣe jẹ́. Hello. Salamu alaikum. Náà a gbọ́ lórúkọ yìí. Àlékún fún ara mi máa tẹ́ka tó. Olúkọ mi náà láti àbúrò aláàbí láti láti orílẹ̀-èdè Bòsílẹ̀ náà tó. Náà tí mo béèrè yín. Bọ̀wọ̀n ìbéèrè mi ni pé kí ilé ìgbé Mùsùlùmí fún wa sí ìdílé tàbí ìfẹ́ bá ti dúró ká. Ó sì ojú tí sẹ́ríà tó fi wo kóbìnrin máa gun machine obìnrin sì jóbìnrin tí ń bo gbogbo ara rẹ̀ pẹ̀lú jilbab ó sì tún jóbìnrin tó sì gbé báyà tó ń bójú. Hmm. inṣàlá àǹbẹ̀lọ̀ pé kọ́ máa ború hmm. lópin ìgbà tó bá ṣe é pé ó gun machine yẹn ìrọ̀rùn bẹ́ẹ̀ fún hmm. yàtọ̀ sí kọ́ máa gán machine lẹ́yìn ọlọ́kadà lọ́nà tó ṣe é pé obìnrin olóbìnrin yóò máa wá lẹ́ta mọ́kùnrin ọlọ́kùnrin nídìí. Hmm. a'udhu billahi minash shaitanir rajim lópin ìgbà tó bá sì jẹ́ pé ọ̀kadà rẹ̀ tí ó gùn yẹn ó jẹ́ ọ̀kadà tó lálàáfíà máṣíìnì hmm. tó lálàáfíà hmm. èyí ti dákúdájì máṣíìnì ó sì ti ra epo sí yóò ti lálàáfíà yóò yẹ táyà rẹ̀ ò dáadáa kó tó di pọ́ jáde ńlẹ̀ ó sì jẹ́ pé máṣíìnì yẹn tó bá gùn máṣíìnì yẹn kò ní fi sí ipò ẹni tó ṣe pé tátẹ́gùn bá ti ń fẹ́ iná ni mm. wọn máa gbé sọnù mm. lọ́nà tó ṣe pé gbogbo ohun tó lò ń bò ìyẹn padà di ntọ́ bọ́ọ̀tà mm. kò sí ntọ́ burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run. ibi ti dé pé ní ayé ànábì sallallahu alaihi wasallam àti ṣáájú ànábì sallallahu alaihi wasallam àwọn obìnrin máa ń gun ràkúnmí ní ayé ìgbà yìí wọ́n máa ń gun ràkúnmí wọ́n gbé wọn sórí àga àjókòó tí wọ́n máa gbé lórí ràkúnmí hmm. ẹni tí ó máa wá fa níjànú wọ́n máa fa níjànú so àwọn sì ń bẹ lórí ràkúnmí. Hmm. torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin lè gun irú mẹṣíìnì eléyìí pàápàá jùlọ mẹṣíìnì tá a ti ṣe fún àwọn obìnrin tó máa ń pè ladies. Hmm. so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ insha Allah pàápàá jùlọ tó bá wo àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ látàrí pé obìnrin gun ọ̀kadà aburú tó máa ń ṣẹlẹ̀ látàrí pé obìnrin náà tún lọ́ọ́ wọ mọ́tò ń gbà mí náà tó yẹ pé wọ́n máa dira wọn ní funfun fún gẹ́gẹ́ bí ẹja nínú agolo hmm. àtọkùnrin ọlọ́kùnrin olúwa ògiri wa hmm. Islam ò fara mọ́ gbogbo orí eléyìí. Allahu alim. Ọlọ́run. Ó ń kọ yín o. Abẹ́rẹ́ sọ̀rọ̀ láì sábọ̀lá. Kí ni ìbéèrè yín? Ẹ jọ kí ni obìnrin àwọn obìnrin tó mọ́ sẹ́nu yẹn? Hmm. Kí ni nǹkan tó ó lè kàdó wà bí ṣíṣẹ́ wọ́n mọ́ṣẹ́ nìyẹn. sẹ́kì mi fẹ́ sílẹ̀. ẹ̀fẹ́ ńlá ni ẹ̀fẹ́ ńlá ni kóbìnrin ọ̀sẹ́yìn haram ni lábẹ́ òfin ṣẹ̀ríà ètè kóbìnrin ọ̀sẹ́yìn hmm. kódà kó ṣe pé oyún ọmọ àlè náà ló ní hmm. zina ló ṣe àgbèrè ló ṣe panṣágàbìnrin ni èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run pé kàn ṣẹ́yìn ṣẹ̀ríà ò fara mọ́ pé ká ṣẹ́yìn nítorí pé ẹ̀mí ni eléyìí tó ṣe kọ́ lọ́n ọlọ́run bọ̀ gbà fẹ́nìkan wípé kọ́ gba ẹ̀mí yẹn nígbàkúgbà tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìṣẹ̀ríà kò gbà pé kí wọ́n ti ẹ̀ mú oyún wọ́n dànù hmm. kódà kó ṣe kóbìnrin ń bẹ lábẹ́ ọkọ hmm. ká pé lápèjúwe ọmọ tá à ń gbé lọ́wọ́ kò tí jọṣù mẹ́ta mẹ́rin lọ hmm. ọlọ́run tó wá kádàrà pé kó yún mi kò tún wá wọ̀ àmọ́ wá sá sókè sódò pé ah, ọmọ tá a gbé lọ́wọ́ sì rí polóró. Hmm. tó sì wá lè bá mu tó náà lè yè bàbá tún ní ká tún lóyún mi lè ọkẹ hmm. ẹ̀yin mà bẹ́ẹ̀ náà lè tún kọlu ra yín lásìkò gbàtẹ gbọmọ lọba bọlọmọ bá ti kádàrà pé kọ wá ó ti wá náà nù ẹ mọ wá sọ ẹ hmm. gbọ́dọ̀ ṣe kúpọ ọmọ lọmọ ẹ mà sọ ẹ gbọ́dọ̀ ṣe kúpọ ọmọ lọmọ tó Ọlọ́run ọba yín yọba yín sọ oyún yẹn lálàáfíà ẹ sì bì ẹ bì lábìyẹ Ọlọ́run ti lọ mọ alálùbáríkà ibi kan tíṣẹ̀rí àti gbà ike bọ́yá wọ́n lè fọ oyún dànù tóbìnrin bá ń bẹ lábẹ́ ọkọ rẹ tó wá jẹ́ pé oyún tó ní yìí báyìí oyún yìí fẹ́ gba ẹ̀mí rẹ̀ hmm. obìnrin yìí báyìí oníkúfọ̀láǹde náà ni oyún yìí ń ṣe hmm. ó ti wá hàn yìí pé oyún yìí tí a bá ṣọ́ra yóò padà mú kí obìnrin yìí kó dẹni tó fàyè sílẹ̀ hmm. so àwọn ẹni tó wá ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìtọ́jú aláàárẹ̀ àwọn ẹni tó ṣe fọkàn tá tí ì sèyàn kan àwọn ni wọn fi dá wa lójú pé tí wọn ò bá fọ oyún yìí dànù obìnrin yìí ó pàpà sí bẹ́ẹ̀ yóò dẹni tó ṣe é pé ọjàwé bomú yóò di ara alẹ̀ hmm. so lábẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀ríà Islam ọgbà pé nígbà yẹn wọ́n lè fọ irú oyún bẹ́ẹ̀ dànù lópin ìgbà tó bá ṣe é pé ó ti dájú pé ó lè mẹ́mí ìyá yìí hmm. tóbi ní bá jẹ́ pé zina lọ lọ sí. ọmọ sọ pé ah, nǹkan ìtìjú ni o báwo la ṣe á máa gbé oyún ọmọ àlìká ìwọ́n mà bẹ́ẹ̀ ni wọ́n lọ sí nǹkan àtìjú àwọn pé nǹkan àtìjú bá bá àti ìyá nǹkan àtìjú náà ní zina hmm. ìgbà tí wọ́n ti ṣe lẹ́yìn so wọ́n yìí fi ìtọ́ fífọ̀gbẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà hmm. kí a sọ ọmọ nítorí pé tó bá fi tọ̀ tó bá fi fọ̀gbẹ́ ẹ̀gbin náà ló fi ń fọ̀gbẹ́ tó bá lọ lọ sẹ́yìn ọmọ yìí pé táǹdé ló ti ṣe ọ́ tó bá mú ẹ̀mí rẹ lọ. kí ló fẹ́ sọ fọlọ. Mm. àkọ́kọ́ tí kọ́kọ́ dáràn náà kó ṣe zina. ẹ̀kejì ó tún fọwọ́ ara rẹ̀ ṣe kó para rẹ̀. ọlọ́run ni wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima. a má ṣẹ̀ṣẹ̀ kó para yín o mm. torí pé aláàánú lọ́lọ́run ọba jẹ́ lórí yín. ẹ bá a parí bí oyin kí ni ìbéèrè yìí. àmì ẹ o. àwọn kan ní wọ́n sọ ọ̀rọ̀ kan nípa pé wọ́n ní pé pé pápá nígbà tó wá kan tí wọ́n bá dá nínú ìlú kan wípé kò lè rí ìgbọ́dọ̀ dá nínú ìlú mi wípé yẹ̀kẹ́lì pẹ̀lú pàtó ìpìlẹ̀ àti ìjàmbá ni wọ́n mẹ̀ká. àwọn tó kí àwọn olùmọ̀ ọgbọ́n bá sàlàyé nípa ọ̀rọ̀ pé pé lè fẹ́ ni pé pàtó wá pàtó wá dáadáa ṣe nílùú kan àbí dáadáa ṣe fún ẹnì kan ó ṣe ti ká mọ̀ ẹnu rẹ lọ́dà kò wá rí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. àmì ẹ ṣe alhamdulilayi alhamdulilayi ìdájọ́ ọlọ́run ọba kì í yí padà hmm. láti lò ṣe lò látòrí èèyàn kan sí èèyàn mi pàápàá jùlọ tí ní tí wọ́n sì béèrè nípa rẹ̀ bá jẹ́ nǹkan tó ṣe pé ìrora máa ṣẹlẹ̀ sọ́gọ́rọ̀ èèyàn. bí hmm. ní ìsìn kẹ́nìkan béèrè kẹ́ ẹ dákun kí ni ìdájọ́ pé kí n gbé àlùkùránì nígbà tí ó ṣe pé ńlá ló wà láà ìdájọ́ rẹ̀ ní kò gbọ́dọ̀ gbé alukur'an hmm. ó dìgbà tó tó nítorí ọba ó sọ gẹ́gẹ́ bó ṣe wá nu sunna nabi pé pẹ́ẹ́nì kan fọwọ́ mọ́ eléyìí kò yàtọ̀ láàrin lágbájá láàrin tí a sọ fún ẹni tó bá ṣe béèrè bẹ́ẹ̀ kò bá jẹ́ mọ́kà ló ti kò bá paris ló ti kò bá jẹ́ new york kò iná ló ti béèrè kò sí yàtọ̀ hmm. bákan náà lòfin yìí kò lè yàtọ̀ hmm. ṣùgbọ́n nǹkan tó máa ń sọ nípa pé fatwa ó lè yí padà látòrí èèyàn kan séèyàn mi hmm. láti àyè kan sáyè mi yìí máa ní í ṣe pẹ̀lú àwọn èèyàn kan pàtó tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàárín wọn lápèjúwe kápọkọ àtìyàwó bí ìbéèrè tẹnìkan béèrè rí ó sọ̀rọ̀ nípa tíyàwó òun ṣe ó wá ní Ipe ìpínyà ọ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó bá tiẹ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ọlọ́dọ̀ ta yẹ ọmọ wa tó hmm. a lè dáhùn rẹ̀ lẹ́yìn torí tá bá dáhùn ó lò níbi tí ò ti yẹ kó lò. Hmm. ṣé ọ̀nà bẹ́ẹ̀ náà. ó lè jẹ́ pé ẹni tó ṣe ìbéèrè yẹn ń tó yíká ọ̀rọ̀ àtìyàwó rẹ̀ tán fi kọ́ra wọn táwọn ọmọ wà hmm. bẹ́ẹ̀ kọ́ ni tó yíká àtìyàwó tiẹ̀ táwọn ọmọ lápèjúwe ní ìsinyìí èèyàn kan ọkọ ìyàwó ó ti hmm. kọ́ tá ìkọ́ iná níyàwó yìí ti rọ́kọ mi ọgbàlẹ̀ ọkọ mi lọ hmm. ó sì lóun lòun ó tún máa kọ́ ọmọ lọ ó ló sì máa kọ́ ọmọ lọ hmm. ó ló sì máa kọ́ ọmọ lọ ọmọ tó yẹ pé kò tẹ́wọ́ lọ́rùn láti gbé ọ̀dọ̀ bàbá ọmọ yìí gẹ́gẹ́ bí ìyàwó báwo ló ṣe wáá rò pé yóò rọ bàbá àwọn ọmọ yìí lọ́rùn láti fa àwọn ọmọ tiẹ̀ sílẹ̀ fún ọ so kò ó lè bára wọn mu nínú eléyìí yàtọ̀ sóbìnrin tó ṣe pé ńgbà tí òun àtọkọ rẹ̀ tán pínyà ó lóun ò fẹ́ lọ́kọ̀ mí ìmọ̀láyè tó hmm. so òun fẹ́ jókòó tí àwọn ọmọ kó wọn máa tọ́jú wọn hmm. so àwọn ọmọ yìí dàgbà àwọn ọmọ yìí kéré lábẹ́ òfin ṣẹ̀ríya ìyá náà lọ́yẹ kan fi wọ́n sílẹ̀ fún kó wọn máa tọ́jú wọn hmm. lọ́nà tó ṣe pé torí pé ìyá láàánú púpọ̀ lórí ọmọ yàtọ̀ sí bàbá bàbá tó yẹ pé díjítà làwọn kọ́yá kọ́yá kọ́yá ni so torí ẹ̀ sọ ma béèrè irú béèrè máa ẹ̀ ṣe sùúrù ẹni tọrọ wa ẹni tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ jẹ́rú tẹlomi. Hmm. ṣùgbọ́n ìkọ̀sílẹ̀ náà ti ṣẹlẹ̀ láàrin ẹlòmíì náà àtìyàwó rẹ̀. Hmm. ṣùgbọ́n nǹkan tọrọ kiri ká ipò tóbìnrin yẹn wà àbí ipò tó bọ́ sí hmm. ntọrọ kiri ka àyè táwọn ọmọ wa àbáyé tí wọn bọ sí ọ yàtọ̀ látòrí èèyàn kan sí èèyàn kan. eléyìí ni táwọn olùmọ̀ máa ń sọ bẹ́ẹ̀ náà ni tó bá kí nǹkan ní í ṣe pẹ̀lú lò lápèjúwe ní ìsinyìí báyìí òtútù òtútù tó wá mú pọ̀ nílùú tìyín ìbàdàn látàrí kó tutù mu ó lè má rọrùn fún yín láti jẹ́ kí tẹ bá parí solatul maghrib kẹ darí wá sí solatul isha hmm. torí pé òru gágágágá lòtútù máa ń sọ̀kalẹ̀ burúkú burúkú téèyàn ní ọ̀hún hmm. àdá ó lè má rọrùn fáwọn èèyàn láti padà wá sí mọ́ṣáláṣí. Hmm. so tá a bá sọ pé látàrí òtútù ti máa mú o ní ìlú tí yìnyín ti máa dà gẹ́gẹ́ bí Russia. so torí ẹ̀ tí bá ti parí Maghrib ẹ̀sẹ̀ ìṣá pẹ̀lú rẹ̀ kẹ́ máa wọlé lọ so hmm. sáwá lè lo nàìjíríà bí pé òtútù mú o tẹ́wá ti parí mọ́gìrìbẹ̀ ṣe ìṣàbá o wa hmm. irú òtútù wo wa ń tiwa hmm. irú òtútù wo ń tiwa òtútù wo ni tiwa tó yẹ pé agbára blanketi ọ̀ka. ẹ̀rọ <laughs> Àwọn alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó kọ́ni gbẹ̀tí pé. Ibrahim Haruna látọ̀dọ̀ ọ̀rọ̀ Kí ni ìbéèrè yẹn o? Àìbẹ̀rẹ̀ tí mo ní fún tọ̀tún ni pé ká pè yàn gba ṣàwálẹ̀ yẹn lọ́sìn ẹnìkan wá ìgbà ìkẹyìn fún wedding nírú ẹ̀ la hmm. yẹn dẹ̀ rò pé yàn fẹ́ gbà bẹ̀ ṣá òní pé ọ̀yàn wá gbà lónìí for for example ṣe ọ̀la yẹn wá níyàn fẹ́ ṣe àfihàn yóò ti ṣe ẹ náà bàbá yẹn hmm. látàrí pé yàn ti lánìyàn pé yàn fẹ́ gbà mẹ́fẹ̀ẹ̀fà yẹn tẹ̀léra wọn ni. Hmm méjèèjì lè é ṣe nípa pé sítì sọ̀wọ́àlù tí ẹ̀ ń gbà lọ ẹ̀ máa gbà lọ ẹ̀ máa dá dúró hmm. ẹ sì tún dáhùn ìpè ẹni tó pè yín kó n fẹ́ ṣègbéyàwó mọ̀tẹ́ hmm. bá débẹ̀ ẹ̀yàn ò ní já sùyàmù yín tẹ̀ ń ṣe ṣùgbọ́n ẹ̀ ṣàdúrà fún un. Hmm. ìyá ó já ẹ̀lọ́. wọ́n ní kí n sọ́lá ọkọ̀ ìyá tó ń pè yìí. dr yusuf láti ìbéèrè tí a fẹ́ béèrè ni pé obìnrin tí ó kúrò lórí ọkọ ẹ̀ nígbà ìtọ́jú ọkọ lọ́kọ́ rẹ̀ jáde látàrí pé ohun ọkọ rẹ̀ láìpẹ́ kó máa bá apá àti kó máa bá àjà pẹ̀lú agídí tó ní. Hmm. ó tà àkókò nílé ọkọ ẹ̀ mọ̀tọ́ náà wà ní ọ̀dọ́ ẹ̀. ó ti wá ń tó bí oṣù márùn-ún báyìí kí ni ìdájọ́ tó wà lórí ẹ̀ bó ṣe kú ìyá ìjẹ́ pé àṣẹ kọ́ wá pẹ̀lú ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ fẹ́ ní ṣùlọ́kà ni. alhamdulilayi. àti pé ṣé ìgbà yẹn ló lè dì wọn kọ wípé bẹ́ẹ̀ ti lè fi ní ẹlòmíràn tí ọ̀dà rí ẹni tó tó jù sí nípa yìí. alhamdulilayi àkọ́kọ́ ni wọ́n pẹ́ ẹ̀rọ lábẹ́ òfin ọlọ́run ó yẹ káwọn obìnrin kan lọ mọ pípé tó bá ti lọ́kọ hmm. àyè ò sí fún ọ láti kàn kókó lọ́dọ̀ ọkọ hmm. kó pẹ́rù rẹ kó o. ètè ìwọ òsè ma láì jẹ́ kọ́kọ́ kọ́ ọ lẹ̀ rárá o kó tó lábẹ́ òfin ọlọ́run àbí kó sì jẹ́ pé ìwọ náà bọ́kọ̀ dànù ọ̀ká hmm. gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú kọ́kọ́ kọ́ ọ lẹ̀ àbí kí ìwọ bọ́ dànù hmm. ọkọ̀ kọ́ ọ lẹ̀ ìwọ bọ́ dànù hmm. ẹ pé àwọn ẹni tí ọba yẹn dá sí tí ti ń bẹ láàrin padà máa ara yín àmọ́ káwá pé ti kókó ń ọkọ mi mo sì fẹ́ nínú ìsìn o hmm. tó o bá fi lè lọ́kọ mi lórí ìdí ọkọ alákọ̀ọ́kọ́ o ti ń lọ́kọ méjì lẹ́ẹ̀kan náà o ti ń ṣe zìnnà nù hmm. ọkọ rẹ alákọ̀ọ́kọ́ náà sì lọ́kọ rẹ láéláé hmm. o ń lọ́kọ rẹ láéláé lópin ìgbà tí o bá ti kọ̀ ọ́ lẹ̀. torí ẹ irú tẹ̀mí tí wọ́n àtàwọn ọkùnrin tí wọ́n ń sọ láwùjọ wa àtàwọn obìnrin náà ń pẹ́ àwọn fẹ́ kí àwọn sinmi fúnra àwọn náà nígbà tí èsì pẹ̀ ń wọ́ jàkadì. so àwọn afọyín ní àsìkò pípẹ́ lọ sinmi kẹtù wọn gbá aráàlú mi so eléyìí túmọ̀ sí pé irú eléyìí kìí ṣe àṣà tó dáa lábẹ́ òfin ọ̀lọ́ kí hmm. àwọn bá ti wá kókó lọ́dọ̀ ọkọ tí ọkọ tó ń bá délé tí ọba rẹ̀ nǹkan tí ó ṣe ni pé kọ́ rẹ̀ wò sọ́dọ̀ àwọn òbí rẹ̀ sọ́dọ̀ gbogbo ẹni tí ọba tọ́lọ́mùbá ṣe ń rírí nígbà tẹ́ bá rí tán káàsì nǹkan tó fi kókó ní ọkọ wọ́n sá lóun ọ̀fẹ́ ṣe máa ní tọ́ba náà fẹ́ ṣe mọ́ òfin ọlọ́run ọba àlàkalẹ̀ wà hmm. àlàkalẹ̀ wà nítorí pé ńgbà tá a ti fẹ́ra wa àkàlẹ̀ túká nígbà tó wá pé ewúrẹ́ pàdé ewúrẹ́ hmm. so ńgbà tí abala àṣemá á tẹ̀lé lánàá tọ́lọ́run ọba fi lélẹ̀ ìwọ́ bọ́kọ̀ dànù ránṣẹ́ gbọ́kọ̀ dànù èló lọ́kọ́ fún ọ nígbà tó fẹ́ ọ ẹrù wo ló dì fún ọ ọ wá dá gbogbo ẹ̀ padà hmm. ọba ti dá padà wàá fọ nǹkan pé wọ́n ti gbọ́ dànù gẹ́gẹ́ bí èèyàn ti ṣe bọ́ àkísà dànù kúrò lára hmm. lọ́ba parí wọ́n jẹ́ rẹ̀ mánu tó bá sì jẹ́ pé ọkọ náà ló wù ú pé òun fẹ́ kọ́ ọ lẹ̀ kọ́ lẹ́yìn rẹ̀ ọlẹ́tọ̀ láti lọ lọ́kọ mi. Hmm. ká má ṣe ìgbésí ayé wa lọ́nà tó ti jẹ́ pé àmà takòfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. Hmm. wọ́n á ní títí ìgbà wo lọkùnrin lè dúró dà ọkùnrin tí nǹkan yẹn bá náà lọ́mọ ara rẹ̀ hmm. wọ́n máa yẹ ìgbà tó lè ṣe sùúrù dàtọ̀ ọ̀bá róbìnrin ẹ̀hìn bá wáyé pé ó lọ lónìí ọ̀tún lájọ́ mẹ́rin ẹ̀bẹ́ títí pé kọ́ padà ó lò wọ́n padà náà nígbà tí wọ́n bá sọ tó bá lò wọ́n gbà kọ́lẹ̀ nítorí pé tó o bá gbogbo ọ̀ràn tí ń bá ń lọ dá Hmm. láì jẹ́pọ̀ kọ́lẹ̀ láì kò sì jẹ́pọ̀ náà bọ̀ dànù ọ̀run rẹ náà ni wọ́n máa da sí pé ọ̀dẹ́júlẹ̀ oríyàwó rẹ̀ ń ṣe zina orí nǹkan kan ṣe ṣe hmm. lábẹ́ òfin ọlọ́run eléyìí máa ń sọ yẹn di dayo hmm. anabi sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá jẹ́ dayo kò ní wà lìjànà àwọn sàhábà ni tani dayo anabi ni ẹni tó rí pé ìyàwó ó ń ṣe zina ó sì gbẹnu lọ́wọ́ kò rí nǹkan kan ṣe ṣe. láì láì láì zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọkùnrin yóò gbé. Ilé ìdí ìwé fún ọ̀làbà àdúgbò ẹ̀ka. Kí ni ìbéèrè yín? Ọ̀ṣunra um, mo fẹ́ béèrè nípa Sọláàtù Wíkì. Ìyá àtàmì ìta yẹn pé kí a fi ẹ̀ṣọ́ àrùn kan àti sálámù kan parí. Naam aleyhi salaam wa alhamdulilayi bẹ́ẹ̀ ni sunna anabi sallallahu alayhi wa sallam ó dá lórí pété máa ń ṣe sọláàtì wọ́tẹ́rì ẹ̀ lè ṣe rákà mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ̀ sì ta lákọ̀ọ́kọ́ ẹ̀ tún dìde sẹ́lẹ̀ kejì hmm. ẹ̀ tún dìde sẹ́lẹ̀ kẹta hmm. ẹ̀ wá ṣe tẹ̀síáhùdù ẹ̀yọ̀kan àti sálámà ẹ̀ fi parí gbogbo ẹ̀. Hmm. ó sì tún tọ́ ibi kẹfọ́kọ́ ṣe méjì náà kẹ sálámà kẹ wá ṣẹlẹ̀ kẹta náà kẹ tún sálámà so ọba sunna anabi. Jazakumullahu khairan. Ẹ̀lọ́. Àlejò Sálàmù Rahmatullahi Bọ̀rọ̀kà tí ó kọ́ ibẹ̀ tí ń pè. Lọ́pọ̀ Màṣúù ló sọ láti àkí. Kí ni ìbéèrè yín? Na ìbéèrè. Ẹ̀lọ́ hmm. o ti já. Fúnra rẹ̀ lọ́jà ò kìí ṣe ni àwa la já ní àtọ̀dọ̀ wa ń bí. Ẹ̀lọ́. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọ́ ibi ẹ̀sìn pè. Orúkọ mi ni ọmọ bá sọ Ajílùkún olóko látòkè ní Nàìjíríà. Kí ni ìbéèrè yín pa? Nínú àwọn ìbéèrè àkọ́kọ́ tẹ̀ sí wọlé, hmm. mo ti fẹ́ ṣe béèrè. Pé ẹnìkan fi owó sí ìjẹun rọ̀ sódà sára sọ́là. Wọ́n wá lórí olè pàtì, wọ́n wá sí pẹ̀sùn kókó tẹ̀lé pàtì láéláé. Ṣé ìdájọ́ yìí àwa tá a wà lápòkínẹ́ gẹ́gẹ́ bí òṣùmọ̀ tá a lè ṣèdájọ́ fún yàn ẹ̀yìn yálà àbúrò bàbá àbábò màmá àbójú èèyàn gan tí wọ́n ń ṣe ẹbọ ìṣòṣà wọ́n wá bùkátà tó lọ́wọ́ èèyàn téèyàn fi hàn pa sípò tó fẹ́ ti ṣe ìjọsìn ìjọ ẹlẹ́mọ ṣe ni kí ni sàrẹ́ islam sọ lórí ilé ẹni téèyàn ti gbé bùkátà rẹ̀ ní tẹ́lẹ̀ yẹn mọ̀ ṣe bọ̀ yẹn ti di pẹ́ lọ́mọ kí níyẹn lọ́rùn mi ṣé kéèyàn ti jàdùkọ́ mọ̀ ṣe. alhamdulilayi ọkọ lónìí tabarẹ nìkan tí ń fọwọ́ sí jẹun hmm. a kọ̀ fún láti fàbùrù tó wà nínú fífọwọ́ sí jẹun á fi hàn Hmm. torípa ṣẹ̀tàn ló máa ń fọwọ́ sí jẹun ọ̀nà hmm. máa ń fọwọ́ sí mu ni ṣùgbọ́n mùsùlùmí ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀ fi jẹun ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀ fi mu ni. ọwọ́ tí mo ti kì bọ́ ní àmàlà àtọ́bí abúlà yóò dọ̀tí kọ́ọ̀pù ẹjọ́ dọ̀tí rẹ̀ ká fọ̀ hmm. ẹ̀yìn gbọ́dọ̀ fọwọ́ sí gbé kọ́ọ̀pù lópin ìgbà tẹ̀ bá jẹ́ mùsùlùmí àti pé kẹ́ ẹ fọwọ́ sí jẹun ẹ fọwọ́ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn á ní sọ́tọ̀ sí wa gẹ́gẹ́ bí olùmọ̀ nípa ẹ̀sìn téèyàn bá ṣe bẹ́ẹ̀ táwa náà rí kásẹ̀tẹ̀ fún rárá o eléyìí ò sínú tẹ́kọ̀ọ́ sí ànábì nínú ẹ̀ hmm. torí pé èèyàn mélòó làwọn sàábà náà láàánà bẹ̀ hmm. èèyàn mélòó wọn ṣépè fún torí pé ń fọwọ́ sí jẹun hmm. èèyàn mélòó wọn ṣépè fún torí pé ń fọwọ́ sí mu mi torí pé ànábì sallallahu alaihi wasallam ànábì lọ sọ ànábì ó sì mà látọ̀dọ̀ ọlọ́run táwọn mà torí ẹ̀ àwa ẹnu wa gbá o pé ká máa wá ṣépè fẹ́nìkan torí pé ń fọwọ́ sí jẹun àbí ń fọwọ́ sí mu aburú tún mẹ́ńbẹ̀ la sọ fún. Hmm. wọ́n ní tí a bá ní ẹnìkan nù mọ̀lẹ́bí bíi ẹni tó wà ń po bàbá sí wa bí àbúrò àgbẹ̀gbọ̀n bàbá wa bàbá hmm. àbúrò ẹ̀gbọ́n ìyá wa tó a jẹ́ kó òun jẹ́ ẹlẹ́bọ olóòṣà sọ wọn tọrọ owó lọ́dọ̀ wa ó sì wà ń pọ ẹni tó kí èèyàn máa fowó sànù tẹ́lẹ̀ náà àwọn hmm. tọrọ owó lọ́dọ̀ wa lásìkò ìgbà tí wọn fẹẹ so sa wọn lásìkò tí wọn fẹẹ bọ tí wọn máa bọ hmm. ṣé àwọn lè fún lówó kó fi jẹpọ láǹfààní àti dá sí ẹbọ àti dá sóòsà èyí àti mọ gẹ́gẹ́ bíi mùsùlùmí kò yẹ kẹ́ fún hmm. nítorí pé ẹni tó bá fúnni Hmm. ẹni tó bá fúnni lówó tá a fi dáṣẹ bọ òun náà ti ṣẹbọ sọlọ hmm. torí pé òfin Ọlọ́run bá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹran ara yín lọ́wọ́ ni lórí àti máa ṣe tọlọ hmm. ẹ má ràn ara yín lọ ẹ ara yín lọ lórí àti máa payọ lọ ẹ má ràn ara yín lọ lórí àti máa takò tọlọ lórí àti máa dìtẹ̀ sófin ọlọ ẹ máa ra yín lọ lórí ẹ hmm. torí ẹ ó pàtàkì irú bàbá yẹn ìrànlọ́wọ́ tẹ̀sí tẹ̀sí fún náà ni kó náà gba islam hmm. nítorí pé nígbà gba islam kò sí nǹkan tí ó fẹ́ bọ́ sí ma hmm. ẹni bá gba islam kò sí tí ó fòòsà sí ma nítorí pé kan sí tẹ́ pé yọ́ lànà fún ọ láti wà lìjánà ẹbọ kan sí yọ́ lànà fún ọ láti má wà náà torí ẹ ẹ̀yin dáadáa kan ò jù bẹ́ẹ̀ lọ hmm. kẹ́ ẹ pè islam hmm. nítorí pé kì í bá a ṣe mùsùlùmí kẹ́ ẹ kọjọ́ ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alaihi wasallam nítorí pé òun sún sàní lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kó náà di mùsùlùmí náà èyí ṣe pé kẹ́ wá fún lówó kó fi lọ́ọ́ ṣe nǹkan tí ó padà kó ba láyé tí ó bá tiẹ̀ jẹ́ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyàn láti sọ̀rọ̀ láti lọ sọ̀kalẹ̀ pẹ̀lú àbẹ̀ sí ìyá ọ̀dọ̀ tó wà ní pẹ̀lú. láti wọlé tí ń pè é. láti wọlé tí ń pè é. láti ìdókòwò. naam kí ni ìbéèrè yín. Àtàkàrẹ́ jẹ́ àǹdọ̀tí ìyàwó pé obìnrin kan wà fẹ́ẹ́ fún àti ọkọ̀ ọjọ́ ní ìkàndà sọ́ọ̀lù. Ṣé o fẹ́ ọkùnrin ìta ilé ẹ̀fún àtúnṣe rárá gbogbo ìgbésẹ̀ táwọn èèyàn gbé àtàwọn òbí ìyàwó kò lè kópa ilé rárá ó dàbí tó tó gbé ẹgbẹ́ àkùnjẹ́dẹ̀ náà rí kò lè ṣe tọ́lá tó àwọn aṣọ tó gbé ẹgbẹ́ àkùnjẹ́dẹ̀ àti tọ́lá tó báyà tó lọ sí kójú láti lè sí ààrẹ ìtọ́jú ọgbọ́n tó lọ sí báyà bíi iṣẹ́ ìlú ẹ̀gbẹ́ òkè tó òṣìṣẹ́ máa sọ pé kò tó ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ọ̀pọ̀ nítorí pé ìmọ̀ ọ̀pọ̀ ètò tí ìṣòro sí àwọn èèyàn ti ṣẹlẹ̀. àwọn tó ń lọ dá òun lọ sí báwo ni ọ̀nà àbáyọ tó bèrè láti lè ṣe ṣe láti lè rí àdìsí kan islamical ìdìbò tó ń ṣe. naam ṣe o láti Singapore naam. ìdí ìbéèrè yẹn ni pé ní ìgbà tó ṣe pé ọkọ nígbà tí àwọ̀ bẹ́lẹ̀ láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ kò hmm. fààyè sílẹ̀ fàtúnṣe ṣùgbọ́n lílé ló lé ìyàwó dànù kókó sákò lọ́dọ̀ hmm. ṣùgbọ́n wọ́n fi yé pé lábẹ́ òfin ọlọ́run ó lè kàn lé obìnrin dànù bẹ́ẹ̀ láì jẹ́ pọ̀ kọ́ ọ́lẹ̀ torí pé ipò báwo ló ṣe ń fẹ́ kọ bẹ́ẹ̀ kò jẹ́ ìyàwó kò sì jẹ́ni tọ́rẹ́sẹ̀ fi lélẹ̀ ló lè wá ọkọ mi ọwọ́ hmm. asọ́rọ̀ òfin sórí ikọ̀ ọlọ́run وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح خير so tí obìnrin kan bá ń bẹ̀rù wípé ọkọ òun ó lè kọ̀yìn sóun ọkọ òun ó lè máa kórìíra òun kò sí nǹkan tó burú títí kí àwọn méjèèjì kan ṣàtúnṣe àtúnṣe lọ́dáàjù hmm. ọkọ ọ̀fàyè àtúnṣe sílẹ̀ kò sì hmm. kọ̀ obìnrin yìí sílẹ̀ òfin ọlọ́run ọba ni wípé tí ọkọ ọba fi lè kọ̀ obìnrin sílẹ̀ tó rò ń gangan ní ọ̀sìn Hmm. tóbìnrin tọkùnrin ọba fẹ́ obìnrin má kọ́kọ́ lẹ̀ ṣùgbọ́n tó bá wá jẹ́ pé ọkùnrin ọ̀kọ́ lẹ̀ ọlọ́run fi àyè lẹ̀ fóbìnrin láti bọ̀ dànù eléyìí tá a mọ̀ sí kọ́lọ̀ hmm. ẹni tí ó sì fi bọ̀ dànù náà ni ẹni tó fún obìnrin yẹn ní ìgbà tí ó fi fẹ́ gẹ́gẹ́ bí sọ̀dáàpè òun náà lóbìnrin ọ̀ dá padà fún yóò wá fò nǹkan ipò ń fẹ́ bọ̀ dànù òun bọ̀ dànù ọjọ́ kó o mọ́ gẹ́gẹ́ bí èèyàn ti ṣe máa bẹ́ẹ̀kì sádànù kúrò lọ́rùn rẹ̀ hmm wọn arábìnrin yìí sọ pé kò fún ọ ní kankan èyí tó lòun ó fún orí àdéhùn náà làwọn wà títí tó fi di pé àwọ̀ ṣẹlẹ̀ kò tí ì fún ọ ní kankan kò sí wàhálà obìnrin yẹn á sọ pé mo bọ́ ọ dànù gẹ́gẹ́ bí èèyàn ti ṣe máa bọ́ èkísà dànù kúrò lọ́rùn rẹ̀ lórí wípé nǹkan tó ló fún mi tẹ́lẹ̀ ní sọ̀dá àpé hmm. lẹ́yìn fífẹ́ tó fẹ́ mi tó ò tí ì fún mi máa fọwọ́ mú nǹkan rẹ̀ o sílẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ lọ́rọ̀ bá parí tómìnira bá ti sọ báyẹn kó sì jẹ́ kọ́ lẹ́lẹ́rì kí wọ́n wá mú gbólóyìn kí wọ́n mú détí ọkọ lọ́ba kan tọ̀rọ̀ náà. Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká mú bọ́yá bíi ìpè kan àbí méjì sè é lọ́rùn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ni bí o ti ń pè yìí. kí ni ìbéèrè yín fẹ́ẹ́ lò lọ́wọ́ àwọn ọ̀dọ́tí rẹ̀ pé mama mi gba Islam hmm. ó lè fi lọ bí ibi oṣù méjì báyìí sẹ́yìn wọ́n lè ti dàgbà díẹ̀ gbogbo pátí àtàwọn kan wọn wọn ti mọ̀ dáadáa hmm. wọ́n ní kọ́ máa fi ṣùgbọ́n láti kọ́ máa fi kírun hmm. ẹ̀jẹ̀ fún bí ìgbà wo ni wọ́n lè fi ṣùgbọ́n láyé wọ́n lè fi kírun dà. alhamdulilayi akọ abayin yọ àti bá màmá yín náà yọ. alhamdulilayi lórí pé ọlọ́run bá sànù àwọn di mùsùlùmí. alhamdulilayi ọlọ́run bá kọjá kí islam náà kan àbá kalẹ̀. àmín wọn jẹ wúlò fún aláyàtọ̀ kìyà. àmín nínú àgbà náà màmá ọmọ fatiha kéésì wàhálà. Hmm. subhanallah walhamdulilayi wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah wọn náà ni màmá fi máa ṣe sọ Hmm. ṣùgbọ́n àwọn olùmọ̀wá sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ẹni tó ẹsẹ̀ gba islam tó bá fi lè rí gbogbo àwọn gbólóhùn yìí wí hmm. kí ló tún kù fún tí ò fi kọ́ fatiha. ẹnì kó nǹkan ọ̀hún náà pọ̀ ọ̀hún hmm. lọ bí àyà márùn-ún so àyà méje sì ní fatiha so yẹn ni káyọ̀ máa kọ́ wọn lákọ̀túnkọ́ lákọ̀túnkọ́ lákọ̀túnkọ́. bí àpèjúwe ní ìsìn ẹ̀ tó kọ́ wọn alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmi ddin màmá mi lẹ́yìn tó so wọn àmà fi subhanallah àwọn tó máa fi gbé lẹ́yìn rẹ̀ <laughs> nítorí pé òfin ṣeré àṣọ yìí pé al-maysur la yasqutu bil-ma'sur gbogbo ìta bá lè ṣe kò gbọdọ̀ ṣubú dànù torí ìta lè ṣe. Hmm. jazakumullahu khairan ni ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbáfẹ́rù ètò yìí kọ́lọ̀ nǹkan bá wa fi san lẹ́sùn láyé ilé àti ní ọ̀rẹ́ nìkéyàmá ẹni tí wọ́n ti ń dá àwọn ìbéèrè wa láti ìgbà ìwá náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ Jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́rọ̀ abuzanab tí wọ́n dìjọ kọrin ó tí wọ́n dìjọ kọrin wá tí afa yus nordin <laughs> jazakumullahu khairan ọládùnmí bẹẹ lọlọ kọ tèmi títí ọjọ́ mẹ́jọ ní ká tún pàdé ní mọlábẹ fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.